ṣòṣòkùn balẹ̀ ṣó tó ṣòṣòkùn balẹ̀ ṣó. ṣojú ire lónìí o ìwọ ọmọ òdùdú wa o. mojú ire lónìí o èmi ọmọ òdùdú wa o. sómi nínú mi Èdùmàrè lónílé ayọ̀ lókè sómi lọ́kàn mi bẹ́ẹ̀ mi ò bá sọ̀rọ̀ òdì tí bá ráyé nú táwọn ò bá sọ̀rọ̀ òdì sọ́ba ògo àwa délé ilẹ̀ ìlérí àwa dé ibùgbé ayọ̀ ibùgbé ayọ̀ Odùduwà o. ẹ mo máa ń nífẹ̀ẹ́ láti kọ orin yẹn nígbà tí mo bá ti fẹ́ ṣe program tó jọmọ́ tí mo máa dárúkọ bàbá wa kábíyèsí ọ̀nìrìṣà ní ibẹ̀ ẹ mo wọlé forí adé o bàbá ẹ mo fẹ́ dárúkọ yín lórí ètò mi tèmi ẹ pẹ́ kọ́ni kan ṣe o ẹ mo tún kí yín lẹ́ẹ̀kan sí o wípé ẹ kú oríire ti àjọ̀dún ọdún keje lórí oyè bàbá adéọlá bàbá tadé ní káwò àdìmúlà ẹ kú oríire o bàbá ẹ ẹ̀yin tèmi ìyẹn gbẹ jẹ́ ti bàbá wa o ẹ bá mi kí wọn lẹ́ẹ̀kan sí o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́tí gbọ́ mi lé ní o èmi á dára fún gbogbo wa o àníríhun gbé sọnù bí ò ṣe ibi ọmọ orúkọ tèmi ò yípadà o ayaba Táíwò Adébáyọ̀ ọmọ èkìtì kété olórúkọ tèmi èmi ègìrẹ́ ò rí làkí ọba ọmọ ọmọ tá a ṣe bí èmi elégìrẹ́ á múra ìgbéraga kó àṣẹ olódùmarè ni o èmi lọmọ arìngbọ̀nrán mọ̀ ìyàsílẹ̀ ọ̀nìkọ̀kọ̀ àfúlé àbárẹ̀ mi la o ẹ mo tún yà sílẹ̀ olówó orí mi o ọmọ aláwẹ̀ kó torí wú ẹ̀kọ́ mà kúrọ̀ sọjà kan ní kànná jànájà kan bomi alura ẹ oríkì díẹ̀ ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ yẹn lénìí torí kíákíá ni ètò tí mo fẹ́ ṣe yìí torí àìbá wọn sí níbẹ̀ ni àìbá wọn dá sí ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ẹ bá wa subscribe sí orí ètò wa ètò Lédè Èkìtì o kẹ́dẹ̀ bá wa máa ṣí àìkẹ́dẹ̀ máa bá wa ṣe alásọyé kẹ́dẹ̀ máa bá wa tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tó dàbí agolé ìjọsìn yẹn àti a máa ṣe ètò wa tó ń bọ̀ ẹ lè máa rí ní kíá kíá kíá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ a máa ń gbé àṣà àti ìṣe wa ga lórí ètò wa ni o a dẹ̀ gbogbo nǹkan tó bá ti ń lọ lórí ẹ̀rọ ayélujára tí àwọn olóyìnbó bá sọ pé ó ń tírẹ́ǹdì gbogbo ẹ̀ náà làwa náà máa ń bá wọn dá sí o torí alẹ́ tọ́ láti bá wọn dá sí gẹ́gẹ́ bí a ṣe wà ní orí YouTube àti Facebook ẹ̀yin tèmi lórí Facebook náà ẹ jọ̀wọ́ o ẹ máa túbọ̀ fọ́lò mi o kẹ́nà máa bá mi ṣíà ètò ẹ ṣé mo dúpẹ́ o ẹ wò ó ní nǹkan tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ ní orí ẹ̀rọ ayélujára káàkiri níbi ọjọ́ bíi mélòó kan síbi tá a wà yìí ẹ̀yin náà mọ̀ mi ò kì í tètè sáré bẹ́yẹn dá sí ọ̀rọ̀ àmọ́ tí mo bá ti rí wípé gbogbo bọ́n ṣe ń sọ lọ bọ́n ṣe ń sọ bọ̀ kò tíì sí èròǹgbà ti tèmi níbẹ̀ àbí nǹkan tí mo mọ̀ níbẹ̀ èmi náà fẹ́ jáde láti bá wọn dá sí torí gbogbo wa pátápátá la ní ẹ̀tọ́ ọmọ Odùduwà ni wá láìkú ẹnì kankan yálà tó bá ti jẹ́ wípé kì í ṣe pé mo ṣépè tí mo dẹ̀ bú ènìyàn tó yẹ pé nǹkan tí mo mọ̀ tí mo dẹ̀ rí àbí tí mo dẹ̀ gbọ́ àbí tán sọ fún mi lèmi náà sọ. ẹ ẹ̀yin tèmi wọ́n rí olórí Rónkẹ́ àti kábíyèsí wa onírìṣà àti olórí tọ́pẹ́ hmm. olórí tọ́pẹ́ ó dà mo sì ń bọ̀ lọ́jọ́ kan torí ó dàbíi pé mo ti ṣe ètò kan ní ìgbà kan nípa olórí tọ́pẹ́ yìí ní ìgbà yẹn tí wọ́n fi sọ fún mi wípé kò ń ṣe ayaba pé òṣìṣẹ́ ni àmọ́ mò ń bọ̀ lórí ibẹ̀ yẹn àmọ́ ìyẹn kọ́ ni mo fẹ́ sọ lénìí. Hmm ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ bí gbogbo wa ṣe rí àwọn méjèèjì yẹn tí wọ́n jókòó ti kábíyèsí ọ̀nìrìṣà tí olórí adéròǹkẹ́ tó jẹ́ wípé ó ń bá ó ń bá bàbá wọ́n yìí jọ ń sọ̀rọ̀ tí gbogbo èèyàn ń sọ lẹ́nu jọ́ mẹ́ta yìí wípé bàbá ò tiẹ̀ kọbi ara sí olórí tọ́pẹ́ ẹ̀yin tèmi ó máa rí bẹ́ẹ̀ o. ó máa rí bẹ́ẹ̀ torí fún kíni ó lórí Rónkẹ́ tẹ̀ ń wò yẹn òun gangan ni òun ni ẹyinjú kábíyèsí bó ṣe wà yẹn o ó pẹ́ tí mo ti mọ̀ tí mo ti ń sọ pé ó lórí ni ìjìnlẹ̀ kábíyèsí òun ni ẹyinjú kábíyèsí òun ni adviser kábíyèsí bẹ́ẹ̀ ni ó mọ ọwọ́ kábíyèsí ju gbogbo wọn lọ nígbà gan tí olórí wa Naomi prophetess sílẹ̀kùọ́lá tó sì wà ní pálàsì ṣe rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ̀ ń rí yìí ló ti ń ṣẹlẹ̀ dáadáa láàrin kábíyèsí àti olórí Rónkẹ́ kò sí ibi tí olórí Rónkẹ́ lọ sí kò sí ibi tí kábíyèsí ń lọ tí ò mú olórí Rónkẹ́ dání o ṣàṣà ibi tí kábíyèsí ń lọ ní olórí Rónkẹ́ ò sì sí níbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká gbé fọ́tò wọn lóríṣiríṣi tí a ti rí sẹ́yìn ní oríṣiríṣi ibi tán ti ti jọ lọ sí tán ti ya fọ́tò tán ti ń wojú ara tán ti ń fọwọ́ kan ara tán ti ṣe gbogbo ẹ̀ ó pọ̀ dáradára tó yẹ pé mo lè demonstrate mo lè gbé síta kẹ́ ẹ wò ẹ wò ẹ má yẹ kó yà yín lẹ́nu olórí Rónkẹ́ kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ wọn ò kì í gbé wọn síta torí fún kí ni wọn ò tí ì fi wọ́n wọ̀n gẹ́gẹ́ bí olórí nígbà yẹn wọ́n sì wà ní ipò ayaba tọ́ bá ti tẹ̀lé bàbá káàkiri tọ́ tẹ̀lé kábíyèsí lọ káàkiri sí àwọn àwùjẹ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n á ní kọ́ máa gbé ojú wọn síta wọ́n wá ń wà ń bẹ̀ láti ìgbà tí olórí Naomi gan tó wà ń bẹ̀ kó Naomi gan kó tó débẹ̀ ni olórí Rónkẹ́ ti jẹ́ ìjìnlẹ̀ sí bàbá tó ń fọ́ṣàn dáadáa àwọn ni ẹyinjú eh, eh, bàbá o tó òyìnbó á sọ wípé eagle eyes of the throne of the palace gẹ́gẹ́ bí mo ṣe kọ òyìnbó yẹn sí orí táìtù mi yẹn ẹ má yẹ kó yà yín lẹ́nu rárá ẹ̀yin tèmi ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ rí o ló jẹ́ kó ya ẹ̀yin lẹ́nu kò ya èmi lẹ́nu o kò ya ẹ̀yin èmi lẹ́nu ẹ ó tiẹ̀ ti dáa nǹkan tó kàn inú mi ò kì í ṣe pé inú mi bàjẹ́ pé wọ́n fi olórí Rónkẹ́ wọ́n fi hàn síta inú mi dùn sí torí ó ti wà ń bẹ̀ náà tipẹ́tipẹ́ bó tilẹ̀ jẹ́ wípé olórí Naomi kò mọ̀ tẹ́lẹ̀ kó tó débẹ̀ tó yẹ pé mo sì ń bọ̀ wá ṣe àlàyé ibẹ̀ yẹn àmọ́ ó kàn jẹ bákan lọ́kàn mi pé àyè tí mo rò pé ó yẹ kán fẹ́ sí wọn ò fẹ́ sí àmọ́ ó yé bàbá kábíyèsí ọ̀nìrìṣà bó ṣe ń to nǹkan ẹ̀ o nǹkan tẹ̀mí kàn fẹ́ fọwọ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ó máa rí bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ máa rí bẹ́ẹ̀ ẹ rí wípé bàbá àti olórí Rónkẹ́ ní bọ́n ṣe ń fi fóònù tán fi text tán ṣe text message síra wọn lórí fóònù níbẹ̀ yẹn wọ́n fi fóònù bára wọn sọ̀rọ̀ ní ibi ibẹ̀ yẹn ní ọjọ́ ti ọdún àjọ̀dún ọdún keje tó wà níbẹ̀ àbí ọjọ́ tí olórí Tọ́pẹ́ tán ń ṣe kankan mìíràn tí ìkan yẹn mọ́ fídíò yẹn òun nìyí àwòrán yẹn nìyí wọ́n fi fóònù wọ́n fi bára wọn sọ̀rọ̀ níbẹ̀ yẹn ní ìgbà yẹn so ìjìnlẹ̀ paraku olórí Rónkẹ́ ni bàbá wọ́n dẹ̀ ti mọra wọn lóòótọ́ o gẹ́gẹ́ bí ọjọ́ ti pẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o wọ́n ti mọra wọn ti pẹ́ wọ́n á pẹ́ fúnra wọn o kò sí wàhálà o ẹ gbàgbé nípa bó ṣe ń lọ o ẹ̀yin tèmi eléyìí tí mo kàn ní kí n tọ̀mọ́lẹ̀ sí nìyẹn o mo sọ dáadáa mi ò sọ dáadáa ẹ má bínú o ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ o ẹ eh, mo dẹ̀ ti sọ nǹkan tí mo mọ̀ ní kíákíá wàrà wéré o ìyókùn ìhànra ọmọdé ti dì sí o adé àjẹkànra o.